Mátíù orí kẹrìnlélógún. Jésù jáde kúrò nínú tẹ́ḿpìlì bí ó ti ń lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wọ́n pe àkíyèsí rẹ̀ sí bí a ti ṣe kọ́ ilé náà. Ó sọ fún wọn pé. Ṣé ẹ rí gbogbo ilé yìí? Mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò ní ku òkúta kan lórí èkejì tí wọn kò ní wó palẹ̀. Nígbà tí Jésù jókòó lórí òkè Ólífì, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá, wọ́n bi í pé sọ fún wa nígbà wo ni gbogbo èyí yóò ṣẹlẹ̀ kí sì ni àmì àkókò wíwá rẹ àti ti òpin ayé. jésù dá wọn lóhùn pé. ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má bàa tàn yín jẹ nítorí ọ̀pọ̀ ni yóò wá ní orúkọ mi tí wọn yóò máa sọ pé èmi gan ni mẹ̀sáyà náà wọn yóò sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ àkókò ń bọ̀ tí ẹ ò gbúrò ogun àti ìrọ́kẹ̀kẹ̀ ogun ẹ má bẹ̀rù èyí ní láti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ì tí ì tó àkókò tí òpin ayé yóò dé nítorí orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè ìjọba yóò dìde sí ìjọba ìyàn yóò mú ilẹ̀ yóò máa mì ní ọ̀pọ̀lọpọ̀ ìlú ìbẹ̀rẹ̀ ìrora bíi ti ìrọbí ní gbogbo èyí ní àkókò náà wọn yóò fà yín lé àwọn ènìyàn lọ́wọ́ pé kí wọ́n jẹ yín níyà kí wọ́n sì pa yín gbogbo ará ayé ni yóò kórìíra yín nítorí orúkọ mi ọ̀pọ̀lọpọ̀ yóò kùnà nínú ìgbàgbọ́ wọn yóò tú àwọn mìíràn fò wọn yóò sì kórìíra àwọn mìíràn ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì èké ni yóò dìde wọn yóò tan ọ̀pọ̀lọpọ̀ jẹ nítorí pé ìwà ìbàjẹ́ yóò gbilẹ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò rẹ̀wẹ̀sì ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun ni a ó gbàlà a ó wàásù ìyìn rere ìjọba yìí ní gbogbo ayé gẹ́gẹ́ bí ẹ̀rí sí gbogbo orílẹ̀-èdè lẹ́yìn náà ni òpin yóò dé nígbà náà ni ẹ ó rí ohun ẹ̀gbin tí wòlíì Dáníẹ́lì ti sọ tẹ́lẹ̀ tí ó dúró ní ibi mímọ́ ìwọ olùkàwé yìí jẹ́ kí ohun tí ò ń kà yé ọ tí èyí bá ti ṣẹlẹ̀ kí àwọn tí ó wà ní Jùdíà sá lọ sí orí òkè ẹni tí ó wà lókè pẹ̀tẹ́ẹ̀sì kò gbọ́dọ̀ sọ̀kalẹ̀ wọlé lọ mú àwọn ohun ìní rẹ̀ ẹni tí ó wà lóko kò gbọ́dọ̀ padà sẹ́yìn láti lọ mú ẹ̀wù rẹ̀ tí ó bọ́ sílẹ̀ ó ṣe fún àwọn aboyún àti fún àwọn tí wọ́n bá ń tọ́ ọmọ lọ́wọ́ ní ọjọ́ náà ẹ gbàdúrà pé kí sísá yín má bọ́ sínú ìgbà òtútù níní tàbí sí ọjọ́ ìsinmi nítorí ìpọ́njú yóò pọ̀ ní àkókò náà irú èyí tí kò sí rí láti ìbẹ̀rẹ̀ ayé títí di ìsinsìnyí irú rẹ̀ kò sì tún ní sí mọ́ bí ọlọ́run kò bá dé àwọn ọjọ́ náà kù ni ẹ̀dá kankan kì bá tí là ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ ọlọ́run yóò dé àwọn ọjọ́ náà kù ní àkókò náà bí ẹnìkan bá sọ fún yín pé wò ó mẹsáyà náà nìyí níhìn tàbí wò ó mẹsáyà ló wà lọ́hùn-ún nì ẹ má ṣe gbàgbọ́ nítorí àwọn mẹsáyà èké àti àwọn wòlíì èké yóò dìde wọn yóò fi àmì ńlá hàn wọn yóò sì ṣe iṣẹ́ ìyanu láti tan ènìyàn jẹ bí ó bá ṣeé ṣe fún wọn wọn ò tan àwọn àyànfẹ́ pàápàá jẹ ẹ wò ó ogun àsọtẹ́lẹ̀ nìyí nítorí náà bí wọ́n bá sọ fún yín pé ẹ wá wò ó ní aṣálẹ̀ ẹ má lọ tàbí tí wọ́n bá sọ pé ẹ wá wò ó ní ìyẹ̀wù ẹ má ṣe gbàgbọ́ nítorí bí mọ̀nàmọ́ná ti ń kọ ní ìlà oòrùn tí ó sì mọ́lẹ̀ dé ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ gan ni dídé ọmọ ènìyàn yóò rí níbi tí òkú ẹran bá wà níbẹ̀ ni àwọn gúnugún yóò péjọ sí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ìpọ́jú ọjọ́ wọn nì oòrùn yóò ṣókùnkùn òṣùpá kò ní tan ìmọ́lẹ̀ rẹ̀ àwọn ìràwọ̀ yóò jábọ́ láti ọ̀run gbogbo àwọn agbára tí ó wà ní ọ̀run ni a ó mì jìgìjìgì àmì ọmọ ènìyàn yóò wá yọ ní ọ̀run gbogbo àwọn ẹ̀yà ayé yóò figbe ta wọn yóò rí ọmọ ènìyàn tí ó ń bọ̀ lórí ìkúùkù ní ọ̀run pẹ̀lú agbára ògo ńlá yóò wá rán áńgẹ́lì rẹ̀ pẹ̀lú fèrè ńlá wọn yóò kó àwọn àyànfẹ́ rẹ̀ jọ láti igun mẹ́rẹ̀ẹ̀rin ayé àní láti ìkangun ọ̀run kan dé ìkangun kejì ẹ kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ nígbà tí ẹ̀ka rẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ yọ tí ó bá bẹ̀rẹ̀ sí í rúwé ẹ mọ̀ pé ìgbà ẹ̀ẹ̀rùn súnmọ́ tòsí bẹ́ẹ̀ gan-an ni nígbà tí ẹ bá rí gbogbo nǹkan wọ̀nyí kí ẹ̀yin náà mọ̀ pé àkókò súnmọ́ tòsí ó ti dé ẹnu ọ̀nà mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn ènìyàn ìran yìí kò ní tí ì kú tán títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ọ̀run àti ayé yóò kọjá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò ní kọjá lọ kò sí ẹni tí ó mọ ọjọ́ náà àti wákàtí náà àwọn áńgẹ́lì ọ̀run kò mọ̀ ọmọ pápá kò mọ̀ àfi bàbá nìkan ni ó mọ̀ nítorí bí ó ti rí ní ìgbà noa bẹ́ẹ̀ ní àkókò dídé ọmọ ènìyàn yóò rí nítorí ní àkókò náà kí ìkún omi tó dé ńṣe ni wọ́n ń jẹ tí wọ́n ń mu wọ́n ń gbé ìyàwó wọ́n ń fi ọmọ fọ́kọ títí ó fi di ọjọ́ tí noa wọ inú ọkọ̀ wọn kò fura títí ìkún omi fi dé tí ó gbá gbogbo wọn lọ bẹ́ẹ̀ ni àkókò dídé ọmọ ènìyàn yóò rí àwọn méjì yóò wà ní oko a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ àwọn obìnrin méjì yóò máa lọ kà nínú ilé ìlọ́kà a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ nítorí náà ẹ máa ṣọ́nà nítorí ẹ kò mọ ọjọ́ tí olúwa yín ń bọ̀ ẹ mọ èyí pé bí baálé bá mọ àsìkò tí olè yóò dé ìbá máa ṣọ́nà kìbá ti jẹ́ kí olè kó ilé rẹ̀ nítorí náà kí ẹ̀yin náà wà ní ìmúrasílẹ̀ nítorí ní wákàtí tí ẹ kò rò tẹ́lẹ̀ ni ọmọ ènìyàn yóò dé bí ẹrú kan bá jẹ́ olóòótọ́ àti ọlọ́gbọ́n ọ̀gá rẹ̀ á fi ilé rẹ̀ lé e lọ́wọ́ pé kí ó máa fún àwọn ènìyàn ní oúnjẹ lásìkò ayọ̀ ń bẹ fún ẹrú náà tí ọ̀gá rẹ̀ bá bá lẹ́nu iṣẹ́ rẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò fi ṣe olùtọ́jú ohun gbogbo tí ó ní ṣùgbọ́n bí ẹrú bá jẹ́ olubi tí ó bá rò ní ọkàn rẹ̀ pé ọ̀gá mi kò ní tètè dé tí ó wá bẹ̀rẹ̀ sí lu àwọn ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ tí ó ń jẹ tí ó ń mu pẹ̀lú àwọn ọ̀mùtí ọ̀gá ẹrú náà yóò dé ní ọjọ́ tí kò rò àti ní wákàtí tí kò lérò ọ̀gá rẹ̀ yóò wá nà án yóò fi sí àárín àwọn aláìṣòótọ́ níbẹ̀ ni yóò máa gbé sunkún tí yóò sì máa pa yín keke.